بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد المصطفى وعلى آله وصحابته أجمعين وعلى كل مدى بدعوته وسلم سنته واهتدى بهديه إلى يوم الجمعة بعد السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ ńlá kan tó wà lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa ti dáràn lé lórí tá máa bá wa. látara ẹ̀kọ́ ẹ̀sìn ó ní ọ̀rọ̀ fíìmù ànábì Yusuf tí gbogbo yín ọ̀pọ̀lọpọ̀ yín ti wò. ẹ tí ò tí ì wò ẹ wò kíkàkó ń sọ tó wò káàkiri wà á mọ túmọ̀ sí ètò wa burú jù òní tá a fẹ́ fi ilẹ̀ fáwọn ọmọ wa bàbá tó nílé tó wọn àtọmọ ẹjọ wo ohun tó fi sọpọlọ mẹ àti bà àkídà rẹ̀ jẹ́ àti bà àgbóyè ẹ̀ adìbọ̀dájú ẹ̀ jẹ́ àbí ká túnṣe. àwọn àbá Islam èyí ẹ̀kọ́ tí a máa ń sọ pé ẹ̀sìn kí ni jẹ́ sìn ǹjẹ́ ọ̀sọ̀ tí jẹ́ sìn fún wa ni kí ni Ọlọ́run wí kí ni Ànábì sọ. làákàyè kọ́là àbí gbé ẹ̀sìn kalẹ̀ mo rí kọ́ dáa kọ́ sọ́lọ́ ń lọ dáa sọ́lọ́ ní ọ̀dà níjọba ẹ̀ lè ní fẹ́ẹ́ fẹ́ẹ́ làákàyè làbá tàbí sọ́ọ̀kì tá a máa pa yẹn ìsàlẹ̀ lọ́yẹ ká pa tó gbé làlàfíà ń tẹ̀lẹ̀ wọ́n bẹ́ẹ̀ pa sọ́ọ̀kì símbú lọ́pa ntẹ́sí pé lẹ́sìn nù kó ah, sọ wá sí pàǹpà òkè ọ̀ àìwádìí yẹn. أم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله la nǹkan tó tó ń ṣòfin fún ọ nínú ẹ̀sìn ní bí àtúntò náà bá fọwọ́ sí torí díẹ̀ lórí ìtàn àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run ti sọ̀tọ̀ wọn fún alùpùpù ní kiri ìgbà wọn wá sọ sí ẹ̀rọ gbọ́dọ̀ fi sí èèwọ̀ ni ká fi kún ìfikún àpamọ́ wọn ni wọn àwọn kíkọ́ wọn bẹ tó jẹ́ ìwọ̀ ẹ̀sìn táwọn mọ̀ ṣùgbọ́n àwọn àfẹ́ ó gbìyànjú gbàdàgbà ìmọ̀kan wa èèwọ̀ ni kí a fi àwòrán ànábì ọlọ́nkan hàn èèwọ̀ ni haram bíi tìfákìlà ìmọ̀ pẹ̀lú ìpanupọ̀ àwọn àfẹ́sì. ṣùgbọ́n ìjọ náà lọ́hùn nígbà táwọn kẹ́kìdé tí wọ́n kọ́ ṣe fíìmù lọ́nbẹ̀ ní eh, the message risalat al-Islam. lé lórí fatuwa àkọ́kọ́ jẹ́ kó mú wa lé lórí bẹ́ẹ̀ bá ń kà sí ta. bayanu hawla tamfili shakhsi nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam wa jami'i al-anbiya alayhi musalatu wa salam wa sahabati al-kiram radiyallahu anhu. àlàyé kí a fi àwòrán ànábì hàn tàbí àwòrán ọ̀kan náà ànábì ọlọ́run tàbí àwòrán ọ̀kan náà ọmọlẹ́yìn àná muhammad. فإن المجمع الفقهي الإسلامي برابطة العالم الإسلامي في دورته العشرين المنعقدة بمكة المكرمة في الفترة من 19 إلى 23 محرم 1432 wọ́n ní gbogbo àpapọ̀ ìgbìmọ̀ tí rọ́bìtà gbé kalẹ̀ Arab League gbogbo àpá abẹ ìjókòó wọn jẹ́ ìjókòó ìjókòó mọ̀ mi. ìjókòó ogún ìjókòó بمكة المكرمة بمكة alákọ̀ọ́lé. min tis'a ashara ila thalatha wa ishrin muharram. láti ọjọ́ kọkàndínní ogún dé ọjọ́ kẹtàlélógún oṣù muharram nineteen fourteen thirty two thirty two yẹn ní ọdún tí ó lọ yìí. ìpinnu pọ̀ wọn. لاحظ استمرار بعض شركات الإنتاج السينمائي في إعداد أفلام ومسلسلات فيها تمثيل أشخاص الأنبياء والصحابة فأصدر البيان التالي wọ́n rí mọ́sàkéde bẹ́ẹ̀ wọ́n ti wá sọ di àṣà ká máa gbé fíìmù sinimá àwọn kọ́mpìnì kan ti dìde ilẹ̀ lọ́bàwá tí wọ́n ń gbé àwòrán wọn síta torí díẹ̀ àlàyé ti mú ẹ̀ wá wálé lórí. تأكيدا لقرار المجمع في دورته الثامنة المنعقدة عام خمسة وأربعمائة هجريا الصادر في هذا الشأن ọ̀rọ̀ wọn tí a ti sọ ní ìjókòó kẹjọ àbí ìjókòó ẹlẹ́ẹ̀kẹjọ tẹ ìjókòó ìjókòó ogún ìjókòó wọn jọ tẹ ti tẹ ti mú ta sọ ìwà wọn á fẹ́ fi tẹ̀lé ìdí àti sọ tẹ́lẹ̀ ní ìjókòó kẹjọ tí ẹ ṣe dédé. fourteen oh five. fourteen oh five ṣé ó dídí ẹ lọ́gbọ̀n sísè. المتضمن تحريم تصوير النبي محمد صلى الله عليه وسلم وسائر الرسل والأنبياء عليهم الصلاة والسلام kókósínú ìsọdí ìwọ káfí àwòrán ànábì hàn àti àwòrán àwọn ànábì Ọlọ́run yòókù náà. والصحابة رضي الله عنهم. àti àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad. ووجوب منع ذلك. ó jẹrọ yẹn ká dako ó jẹrọ yẹn ká dako وجوب منع ذلك gbogbo agbada bá ní ìdàgbọ́n dako. tó bá ti mọ fẹ́ fún yìí kì í sẹ́nu mi ló ti wá gbogbo ìgbà àgbáyé òní wọn ti mú fatuwa yìí wá torí díẹ̀ èèwọ̀ ni haram kò sí àtọ̀ láàrin ẹni tó ń mutí tó ń ṣe ìsìnà tó ń ṣẹbọ sọ́lọ́hun àtẹni tó ń gbé àwòrán ìsìnà àwọn táwa kó sínú ẹ̀ àkọ́kọ́ òní múntìjì producer gbogbo ẹ má produce ó bẹ̀ lórí ẹ̀ tọ́kọ̀ produce ẹ̀ àtàwọn táwọn fún wa kà lẹ́yìn náà báyìí àti ń ta àti wọ́n ń ta lẹ́yìn náà mùsẹ̀rì àwọn tó rà bẹ́yà sẹ́là lẹ́yìn náà aṣáhid ẹ̀dọ́ ń wò lẹ́yìn náà wọ́n náà ni pé màá náṣàrà màá ṣáhada. tó spread tó owó ó wò mí gbogbo alákó sínú dájọ́ yẹn tọ́wá di táwọn afáǹkolóńgbò lórí pé bí ọba a ní kásìkò yìí lọ ká má fi Muhammad ọba ní